Alabo cinema, you posted something camera doesn't um, do justice for this fabric Etik ti gbàgbé fabric white kan báyìí tissue fabric kan báyìí tí mo wọ̀ lọ́dún náà lọ́hùn bóyá bíi two three years ago We are last year or upper year that tissue white tó fine àìgàn yẹn ń lélẹ̀ ẹ wo ṣe ti rí lẹ́mọ̀ yẹn mo dídì ṣe special gèlè fún ni ṣé ti rí mo dìídì ṣe special gèlè fún mi mo dìídì ṣe special gèlè fún òun lélẹ̀ and when you buy this and when you buy this i'm going to deliver something special mm -hmm. with this tó bá ti rà á nǹkan tó rí ìwò dáadáa tí n bá tún máa dìídì ẹ̀ fún ẹ wàá rí i pé bàbá ò ní tí ò bá rí bẹ́ẹ̀ kó gbowó ẹ̀ padà yálà yàrá ilé yìí ẹ ti rí i ẹ ti rí ẹ ti rí mo dídì ṣe special gèlè yìí fún mi so mo dídì ṣe special gèlè yìí fún mi alábòsí ni mí yes that's true camera doesn't do justice ẹ mọ̀ ọ̀jẹ̀ kẹsẹ̀ ẹ̀ sáré kẹ bá mi parí kẹ ọ̀pọ̀ àwọn títí wa ti dé tẹ bá fẹ́ wá wọrú aṣọ ìmúfẹ́ ọlọ́run bẹ́ẹ̀ just like what i'm wearing ṣẹ́rí nǹkan tí mo wọ̀ ṣẹ́rántí mo ti faṣọ ìhàn eré dáadáa ṣẹ́rí bísíkì mi ṣe rí ṣẹ́rí bísíkì mi ṣe rí mo mi ì mọ brand tó fẹ́ wọ̀ ṣá mi ì mọ brand aṣọ tó fẹ́ wọ̀ kó o yánra sí òhò wàláì kó lọ ṣe bbl tí èmi àti ẹ bá jọ wọ event pẹ̀lú nǹkan tí mo wọ̀ ẹ́ even with just slippers wọn ò ní rí ẹ o bá ṣe ọyàn kó tó ìkó ṣèrí kó tó yìí pẹ̀lú nǹkan tí ń wọ̀ yìí gbà bẹ́ẹ̀ ẹnu kọ́ stature mi ojú tíntín ní báyìí lọ but you can see the difference ẹ rí bí mo ṣe rí làárọ̀ ẹ rí bí mo ṣe rí nísìnyí ìyàtọ̀ kéèyàn múra kéèyàn wọṣọ tó fine dandan kọ́ ni kó ṣíra sílẹ̀ you understand nǹkan tí mo wọ̀ yìí ó wà revealing o but ó sexy now ẹ bá mi rìn share show yìí mo fọlọ́ bẹ́ẹ̀ i like this your chocolate oh ẹ ti gbàgbé aṣọ yìí lọ́rùn mi aṣọ yìí this cloth is a banger this cloth it is a banger sọ fún àríkẹ́ pé tán bá nídìí ẹ̀ pé tó ń bá béèrè price tó ń bá mọ̀ jẹ̀ sí i have just one and then tó bá kọ́kọ́ sanwó ni tó bá máa lórú àwọn aṣọ ìjọ mo bẹ̀ ẹ́ gẹ́ẹ̀tì àwọn ọ́ìlì mẹ́rẹ̀ẹ̀rin kó máa mix ẹ̀ mọ́ cream ẹ̀ tó bá máa wọrú àwọn aṣọ yìí kó má lọ mẹ́sà rẹ̀ up ṣe ti irú àwọn ọ́ìlì yìí ẹ má béèrè òun rèé ẹ ti rí ẹ alájà wá gbé kíní cleanser fún mi jọ ó ti rí mo ò tí ì wọ aṣọ ìlọ patí o mo sì máa ń wọ lọ patí ńlá o gbé kíní cleanser yẹn fún mi kó dé padà kíní orí ẹ̀dá. mi ò tí ì wọṣọ ìlọ patí o mo sì máa wọ lọ patí ńlá o no no no ọmọ rí ẹ̀rí nǹkan kan wà lẹ́nu before this gbà fi si cleanser yìí ẹ ní ìdẹ ẹ bá mi rí iṣẹ́ mu fọlọ́run bẹ̀yẹn jọ ṣé o wá máa pọ̀ díẹ̀ lẹ́nu ẹ ti rí i mo dídì ṣe gèlè yìí fún aṣọ yìí ni ẹni aṣọ tí màá gbé jáde lénìí aṣọ tí mo ṣe gèlè fún mi ó ti yẹ yín tí mo sọ ẹni aṣọ tí bá máa gbé jáde ní èmi aṣọ tí mo ṣe gèlè fún mi màá gbé jáde ní èmi so eh, alábòsí ni mí I saw your update someone send it to me precisely someone send your update to me àwọn kọ́kọ́ wà tí ẹ understand alábòsí ni mí. ṣe rí nǹkan kan máa ń ṣẹlẹ̀ ní twenty tí wọ́n set me up ẹni tí wọ́n fi set me up nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bà mí lórúkọ jẹ́ mo ṣe mistake tó pọ̀ mo ṣe mistake mo ṣe mistake tó pọ̀ ní 2019, but bóyá àbá má dé level yìí tí ẹni tó ń lò fún mi tó bá jáde gẹ́gẹ́ bí abiyamọ tó bá sọ pé ah no ah ẹni sì gbèjà mi ní last month alábòsí ni mi let me tell you something orí social media yìí we are not court members we have a cause and we have a purpose on this social media and the purpose is this we want to make our community to be a better place for the youth that are coming àwa call our phone if anybody lórí bí o ìyáálé ilé oníkálukú dẹ̀ ni wọ́n jẹ́ àpọ́nlé ni mọ́mí àti dọ́tà o àpọ́nlé ni o tọ́ bá pọ́n wa lé ẹja pọ́n wọn lé wọ́n bá nífẹ̀ẹ́ wa ẹ ká nífẹ̀ẹ́ wọn behind the closed door nínú ilé so many things is happening èmi tí mò ń ṣe ṣóò lójoojúmọ́ mò ń kẹ́kọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin ń kẹ́kọ̀ọ́ àwa ò tọrọ bárà àwa ò bà tèèyàn jẹ́ abuké mo mọ̀ pé wò mí ṣé o láì yìí ṣẹpẹtẹrì lẹ́wọ̀ ò tí ì lè wọ́rú eléyìí o wọn kì í fowó blackmail àwòrú àwọn gèlè yìí o òye wọn kì í fowó blackmail àwòrú àwọn gèlè yìí tó bá máa wọrú àwọn aṣọ báyìí wàá ṣiṣẹ́ tiẹ̀ gangan gan. Abuke said something today ó ní òun tí mo rí lórí Láyọ̀ ó lóun tóun gbọ́n òun tóun owó tọ́jú definitely àwọn tó ń dáwó ògbọ́n Abuke mo mọ̀ pé òun wo ṣó yìí mo mọ̀ pé òun wò bọ́ let me tell you something anybody can celebrate anybody when Ìyá Ìbàdàn did something last week and everybody came out gbaragbaragbaragbaragba ẹ̀yin ò mọ̀ pé abuké ẹlẹ́wọ̀n she's trying all her possible best láti avoid kóhun àti Esabod máa jọ ní confrontation you don't understand ṣe rí anybody tó bá ti ní àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ fún lẹ́yìn kò lè ní sè lórí social media kò dẹ̀ lè stand the ground ẹ̀ lórí social media fún wọn dẹ̀ lè fọ social media yìí mọ́ bá mi gbàṣọ mi bá mi gbàṣọ kan tó wà nù. ṣé ti eyín nǹkan tí mi sọ pàtí ìyá àbàdàn ṣe gbogbo yín fẹ́ fara ya ẹ rí i pé mi ò dá sí i mo kàn sọ fún yín ni pé no ìyáálé ilé ara wọn ni wọ́n jẹ́ ṣó ta fẹ́ ṣe lé nìkan la ṣe ń bọ̀ wá ṣe yẹn sábà mi pampa aṣọ yìí ah o ti gbó ọ̀rá tọ́jú láìlò òrùkù yọ nínú láìlò gèlè ẹ̀kọ́ nìyẹn kọ́kọ́ gba ilé ìṣe dáadáa má jẹ́ tú ká gèlè ẹ̀nìyẹn bẹ̀rẹ̀ like number five lókè pátápátá yes gèlè ẹ̀nìyẹn special gèlè. special bill ṣé ń gbọ́ mi nǹkan tí mi sọ ó mọ àbí ò mọ láì dá sí rárá ẹ̀wọ̀n pé mo sọ fún yín nípa ọ̀rọ̀ Ìyá Ìbàdàn mo ní ẹ má dá sí i a kì í ṣe court member a ní reason tá a ṣe wà sórí social media àwọn màmá wa tá a bá lórí social media yìí ṣe mọ̀ pé òjò ló ló rọ̀ tó kẹlẹ̀ ẹyẹlé pọ̀ mẹ́dìyẹ tó ti yẹyìn a máa máa bọ̀wọ̀ fáwọn àgbàlagbà ni wọ́n máa ń fàgbàlagbà rẹ̀yàn jẹ ni wọn kì í fàgbàlagbà ṣe nǹkan kan tó ti yẹyìn nǹkan tí mo sọ àwọn àgbàlagbà yìí of course ẹlòmíì lè má tó mi bí lọ́mọ nínú wọn a ti pọ́n wọn lé pé ìyá wa ni wọ́n jẹ́ a máa fi wọ́n sípò ìyá wa náà ni màá sọ fún yín lẹ́ẹ̀kan sí warriors read my lips you should know your purpose on social media you should know your purpose ẹ̀yin tẹ́ wà lórí instagram orí orí ẹ̀yin ọmọ játijàti yẹn mò ń bọ̀ wá fún yín jẹ́ sẹ́pẹ́tẹ́rì ṣáàdúró orí ń tiẹ̀ jẹ́ nǹkan kan yanjú nǹkan kan tó ń ṣẹlẹ̀ bá yanjú nǹkan tó ń ṣẹlẹ̀ ṣó ti yẹn nǹkan tí mi sọ mo rántí ìgbà tí olórí bẹ́ ṣúkẹṣúkẹ tó ṣàbùrú títí ìgbà tó níṣòro MHM ló kọ́ bẹ̀rẹ̀ sí ní defend Eric n come between them I did not come between them we cannot rule over the fact that um, eh, Agbekunlemu Germany she has done her worst I could remember ọjọ́ tó ní ebi ò ní pa wá ṣé o àdẹ́gbẹ́ e jáde pé a fún un lówó kó òun lọ pààyàn don't understand so many things ó ti yé ó yá ó ṣe ṣé you understand so mo rántí ijọ́ tí tí wọ́n wá gbé mi nílé for that eh, ọ̀rọ̀ tó sọ yẹn mo rántí dáadáa the kind of harassment mi ò lè gbàgbé títí ayérayé but ó yẹ kẹ́ wò mí even through Anamayowa ìyẹn mhm ẹni pé mi ò ń dá sọ̀rọ̀ wọn ẹni tán bá bá ṣe ẹni tán bá bá ṣe ó ti yẹyin guys ẹjọ mú fọlọ́n bẹ̀ yìí kẹ́nìbọ̀dì má lo orúkọ mi fi instigate ìjà ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ni we are here to learn we did a show some days ago bóyá ìjẹta ṣẹpẹtẹ́rì gist lover show yẹn mú ẹ open this this thing for me wá bá mi open aṣọ ìkan wọ aṣọ ẹ jọ àwọn aṣọ yìí ò pọ̀ o mo fọlọ́run bẹ̀ yín o mo fọlọ́run bẹ̀ yín ni o àwọn aṣọ yìí ò pọ̀ o àwọn aṣọ tí mo fi hàn yín wọn ò pọ̀ o ṣẹpẹtẹri gist lover ó wá gbé ṣó wà lọ fẹ́yìn tẹ́ wà lórí Instagram a máa continue ṣó yẹn fẹ́yìn tẹ́ wà lórí Facebook a máa continue ṣó yẹn. <laughs> ṣẹpẹtẹrì o ò tí ì lè wọrú nǹkan báyìí o ò tí ì lè wọrú àwọn aṣọ yìí. wọ́n kọ̀ mọ́ tún tapẹ́ ṣó mi. <laughs> wọ́n kọ̀ mọ́ tún tapẹ́ ṣó mi. this is a special gele for this fabric it is a special one for the fabric it is a special one for the fabric very very special for the fabric. ṣe ti ń fọ́lọ̀ Lizzy Anjorin tù yẹn ẹ fọ́lọ̀ ẹ o ẹ fọ́lù ẹ o ẹ fọ́lù ẹ o ṣẹpẹtẹrì ẹ̀mí ẹ̀ ò tí ì gbèrú àwọn aṣọ báyìí àríkẹ́ yíyá down down down down lọ wo chat ṣẹ́tìrì ẹni tó bá ní eye problem kò lè wú aṣọ yorí life anybody tó bá ní eye problem kò lè wú aṣọ yìí tẹ bá ń gbọ́ one billion diamond òun lélẹ́yìí one billion diamond òun láṣọ yìí mo gbà fún ẹ six mi give them wòtòwòtò hmm. àwọn eléyìí ò lè pẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sáré kẹ́ irú àwọn aṣọ wa gbà gbé fún ẹ má jò tú o wá gbé orange yẹn fún mi black and orange yẹn gbé fún mi káwa máa bá fàájì wa lọ. What's the link to the Lizzy Johnny too? You go to Facebook, just type Lizzy Johnny too. You see it, Lizzy Anjorin. Lizzy Johnny is together, then two in front of it. Lizzy Anjorin too. Nọ́mbà. Ah, mo dẹ̀ kọ́ ẹ, mo dẹ̀ kọ́ ẹ bó ṣe lè máa ṣe àwọn aṣọ yẹn. Máa kí gíláàsì méjèèjì yẹn fọ́ o mo kọ́ ẹ bó ṣe lè máa ṣe yẹn mo kọ́ ẹ bó ṣe lè ṣe wọ́n thank you my skin is always glowing this is the secret this is the secret i mix this four oya fún mi ní gèlè orange second to the first. two àwọn aṣọ tí mò ń gbé jáde látàárọ̀ yìí àwọn aṣọ ńlá ni o mi ò fẹ́ gbọ́n gbà tí nígbà tí o ẹ ti rí àwọn aṣọ ńlá ni o kì í ṣaṣọ náírà o so kò ń ṣaṣọ náírà o aṣọ dollars ni o or pounds so eléyìí ni mo máa ń fi sí face cream mi i did not see the page Lizzie Anjorin tí òun lẹ́ ń tẹ̀lé follow it this is the page òun ni mo òun ni mo reshare tẹ fi follow me, nsìn so oil mẹ́rẹ̀ẹ̀rin ni mò ń lò these four oils you see oil mẹ́rẹ̀ẹ̀rin ni mo mix mọ́ cream mi then eléyìí specially for face mi so eléyìí mo máa fi ń nu ojú mi every four four days because of uh, particles makeup and all that dead skin and all that and it's very effective if you want to wear sexy clothes you make your skin sexy so wọ́n wá ṣe péjì wa yẹn a dẹ̀ máa wọnú péjì yẹn lọ nísinsìnyí a máa wọnú ṣó yẹn padà lọ so òun lélẹ̀ ah, ẹ rí mò ń bọ̀ ah, ṣe rí dáadáa. ẹ lè máa lọ wò pé bóyá aṣọ yìí ni mo fi tẹ́lẹ̀ mú bọ̀. aṣọ yẹn rèé fúnra rẹ o this is the cloth this is the cloth this is the gele this is special gele for you ẹ ti rí beautiful you munch it and send it to my office now let me post my office now i'm coming but these are on high side they are not cheap o tí tó bá pa aṣọ kéékèèké lẹ́fẹ́ kẹ́ sọ okay let me pin my account i'm coming i'm coming I can kí pin account details mi àti Full. Eh, lorúkọ ẹ̀ mi so a máa replay voice ẹnu ìṣó a máa replay voice ẹnu ìṣó a máa replay ẹ̀ a máa reanalyze ẹ̀ mo ń bọ̀ my mummy mummy Adébímpé welcome on board ma mo ń bọ̀ <laughs> friendship mi ṣáṣu eléyìí aṣọ ńlá ni ṣá aṣọ ńlá ni sis òun ni tíṣù tí mo wọ̀ níjọ́ yẹn aṣọ ńlá ni o gbogbo aṣọ tí mo fi hàn lé ní kò ń ṣaṣọ kékeré ó lè rọra gbé síbẹ̀ yẹn màá wá ṣe lítà mo ń bọ̀ ẹ̀jọ̀ nítorí ọlọ́run don't be surprised that I am one of the few man commenting on Lizzy Anjorin show I just like her program because she doesn't want Yoruba land to be spoilt àwọn apọkọjáyé and blackmailers God bless you ẹ ṣe jàre ọkùnrin àwọn ẹgbẹ́ apọkọjáyé a máa lé wọn dànù a máa lé wọn a máa lé wọn fínfín àwọn apọkọlẹ́kúnjayé mi ò mọ reason tó ṣe delete show yẹn mi ò mọ nǹkan tó ń bá kiri tó fi delete show yẹn but believe me mi ò ní gbà yàtún máa tún ṣò yẹn ṣe o ṣò yẹn mú yes yes ẹ nítorí pé ṣò yẹn expose gist lover oye ìpápátẹ ẹ pọ̀ ṣò yẹn expose ẹ nǹkan tó ṣe nǹkan tó ṣe ṣe bẹ́ẹ̀ nìyẹn nǹkan tó ṣe ṣe bẹ́ẹ̀ ni mò ń bọ̀ ṣò yẹn mú yes yes dání àbí ó mú yes yes dání àbí mò ń bọ̀ how do i get the oil ẹ pè office line office line mi àti phone number mi ni mo fi síbẹ̀ sorry office line mi àti account details mi ni mo fi síbẹ̀ yẹn give it woto i will give sepeteri woto woto i'm going to analyse our client ẹnu ìṣó i'm going to reanalyse it mi ni analyse kini tí mi ò bá analyse ẹ̀yin gan ṣẹ̀ ní bínú mi ẹ jọ Admit, tó bá wà ń bẹ̀ yẹn bá mi pin office line mi bá mi pin office line mi jọ admin tó bá wà bẹ́ẹ̀ mo bẹ ni o a ní ṣe kí ni máa analyze ẹ ó ní special one tí mo gbé wá gan lénìí. phone number mi nìyẹn pẹ̀lú account details mi òun ni mo post yìí admin if you are watching this kindly help me pin it ẹ jẹ́ kí n gbé wá sí Instagram náà mo ti gbé wá sí Instagram mo ń bọ̀ ẹ̀yin tèmi ní Instagram ẹ jọ̀ọ́ hold on bẹ́ẹ̀ tí ẹ trust mi mi ní fún tani jẹ má fún ní wòtòwòtò òun àti tani mi ní fún tani jẹ a máa fún jẹ òun lélẹ̀ yes so i will continue to reset her brain mi ní fún máa fún jẹ mi ní fún tani jẹ ọmọ yẹn ò gbèrò rẹ fún wa nílẹ̀ yorùbá that's just it ẹni tó bá gbọ́ kó gbọ́ ẹni tó bá gbà kó gbà àwọn ọmọ yẹn ò gbèrò rẹ fún wa nílẹ̀ yorùbá àwa ò máa kí ẹ̀ ń pa wọn àwa ò kí ẹ̀ ń pa wọn a máa lọ sínú kinní ẹ jọ̀ọ́ ẹ má bínú a máa play ẹ̀ sìn àríkẹ́jọ gbé office line o mo ń bọ̀. admin bá mi pin office line mi what type of sister mi ò mọ bọ́ ó wọ́n i too love Lizzy Lizzy and analysis ma analyse so let's start the analysis for the office line Make on here. mo ti fún yín ní nọ́mbà tẹ máa pè is that my office line bá mi pe àríkẹ́ jọ kí ló lè fún mi fún mi létí síìtì yẹn fún mi ní síìtì eléyìí so that màá gbé gèlè sí i. Ah, that's my name so ẹ máa wo gèlè yẹn báyìí bí bá ti ń ṣe analysis wa lọ ẹyẹn máa wo gèlè yẹn báyìí gèlè yẹn rèé fabric yẹn rèé ṣó ti yẹ yín fabric yẹn leléyìí mo ṣe special gèlè fún fabric yẹn lẹ́tí rí fabric yẹn ẹ ti rí màá gbé mi wá sí àmọ́ mò ń bọ̀ ẹja ṣe analysis díẹ̀ ẹnu ṣó come over here. And you should come over here. Shepete, the gist lover. You will regret